محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته جاءت أبي في الله تقولك مسلم mùsùlùmí وتقوى tó نقوى باو أتباو kọ àkọọ́lẹ̀ nípa ni wọ́n ti dúkìá fáwọn ẹni tó wọn fi sílẹ̀ sáyé nígbà tó wọn bá sí má eléyìí tó yapa sí èyí tó ti wá nínú alukur'an nípa ọ̀nà tá a máa gbà láti fi pín ọgbọ́n ẹni tó bá kú lẹ́yìn ikú rẹ̀ eléyìí tó jẹ́ pé pínpín ni tó látọ̀dọ̀ Allahu azza wa jalla kò ọjọ́ pé èèyàn ni ó pín dúkìá rẹ̀ fúnra rẹ̀ kó tó di pọ́ lọ tí ó wàá kọ àkọọ́lẹ̀ rẹ̀ gbé sọ́dọ̀ lọ́ọ̀yà àbí kó gbé sọ́dọ̀ àwọn kan nínú mọ̀lẹ́bí rẹ̀ pé n tó ń kọ́ kalẹ̀ yìí wọn gbọ́dọ̀ ká ẹnìkan gbọ́dọ̀ já àfìgbà tó ń bá tó kú ẹnìkan sì gbọ́dọ̀ dánìkan já àfi kí gbogbo àwọn tó ń fi sílẹ̀ sáyé kí wọ́n wà ń kalẹ̀ tẹ́lẹ̀ tí wàá ka ntọ́ wa ń bẹ̀ tó yé wọn wọ́n tún wá gbé fọ́nrán fídíò yìí wọ́n tún gbé sí kí wọ́n gbọ́ tó ń tún fẹnu sọ nípa nǹkan tí wọ́n kà àti pórí bẹ́ẹ̀ ẹni gbà kún dúkìá tòun bó ti ṣe tí lọ́rùn nu òun ọ̀fara máa pé kí wọ́n máa wá àwọn olùmọ̀ nípa ẹ̀sìn tọ́mọ̀ nípa bá a ṣe pín ogún kàkà pé kí wọ́n wá pín ogún tòun òun fara mọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó dájú sófin Allah ó yapa sí tó lu àsọ̀kalẹ̀ nu ìdájọ́ ọrùn wa tó bá pàdé lílọ náà ló ti lọ ibi tí ó ti bá pàdé náà ló ti dojú kọ kámá ìpè ogún pínpín Olúwa Ẹlẹ́dàá òun ló pín kò fi sílẹ̀ fún ànábì láti pín kò sì fi sílẹ̀ fún màláìkà kan láti pín bẹ́ẹ̀ ni kò fi ilẹ̀ fáwọn olùmọ̀ nípa ẹ̀sìn pípọ́n apin òun gangan ló pin eléyìí tó túmọ̀ sí wípé àyè àti gbìyànjú sọ pé ń tó wí kò rí bẹ́ẹ̀ kò sí àyè àti sọ wípé mo gbà yí wọlé eléyìí ọba mi láàmú kò sí torí pé wallahu ya'lamu wa antum la ta'lamun Allahu ló mà ẹ̀yin ọ̀ma ẹ rí i pé olúwa ẹlẹ́dàá ṣe lófin wípé nígbà tẹ́ bá fi àwọn ọmọ sílẹ̀ sáyé àtọkùnrin àti obìnrin. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين Olúwa ń pa yín láṣẹ lórí àwọn ọmọ yín pété ẹ bá kú tí wọn bá pín ogún fún wa káwọn ọkùnrin kan máa gba ìlọ́po nítòbìnrin kan gbà ọkùnrin kan kọ́ gbà lọ́po nítòbìnrin ọgbà níbi tóbìnrin bá ti gbẹ́yọ kan ọkùnrin ọgbà méjì Olúwa ẹlẹ́dàá wa ó tún ṣe lófin ó ní wa in kana lahu رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين sẹ́ni tó kú tí ò fòbí lẹ̀ tí ò fọmọ sílẹ̀ tó bá fa àwọn ọmọ ìyá sílẹ̀ a jẹ́ pé káwọn ọkùnrin kọ́ máa gbà lọ́pọ̀ ní táwọn obìnrin ọgbà tí àwọn bá sọ pé ìbí òjù bí bá ti ṣe bí ọkùnrin la bí obìnrin àwa tá a jẹ́ obìnrin o à lè gbà káwọn ọmọ ìyá wa lọ́kùnrin wọ́n máa gbà lọ́pọ̀ ní tá a gbà kí ló dé tí wọ́n yàn wá jẹ fún wa tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu rẹ báwọn á pe àìmọ̀kan ojú dúdú ọ̀nbọ̀ ọjà tó ló wá máa dájọ́ ẹnìkan sọ pé ìdájọ́ yẹn ó ń bùkátà túnṣe tó ló wá máa ń ṣèdájọ́ yẹn sọ pé kù díẹ̀ káàtó àfẹnitọ́ bá fẹ́ sórí ibú olùwẹ̀lẹ́dàá ló mà àwa kò mà òun náà lọ dá wa lápọ̀ lábo òun náà ló tún sọ pé tẹ́bà pín ogún bóun ti ṣe pín ilẹ̀ gbọ́dọ̀ pín ẹ gbọ́dọ̀ yí padà ẹ gbọ́dọ̀ yí nǹkan kan nínú nǹkan tá a ṣàlàyé yí padà ó sì ní kí wọ́n fọ́bìnrin ní ìdajì ọgbà wọ́n á sọ péjọ tó lu ajá ọ̀tí ọlọ́run ọ̀dájú pọ̀ gbádùn téèyàn bá wọn sọ pé òun ọ̀fara ń tí ọ̀wá ọ̀sẹ̀ ọpọlọ kan làákà ìkan ni wọn fi pín dúkìá yẹn kí lọ máa pín kí lọ pín tí ò ní jábòsí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí tí àwọn <clears throat> òun ni wọ́n ń ṣe ìlànà wọn ni wọ́n ń torí pé ògèdè pọ́bà ti ní lọ́ọ̀yà kẹwàá ní kí lọ́ọ̀yà wa pàkọ́lẹ̀ bí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ dúkìá òun lẹ́yìn ikú wọ́n ti sílẹ̀ pa wọn gbọ́dọ̀ sí odijọ kú òun wọn àmọ́ pé ilé ohun tó wà ń bí báyìí ẹni báyìí ni kò mú ilẹ̀ ohun tó wà ń bí báyìí ẹni báyìí ni ó mú mọ́tò ohun báyìí báyìí ẹni báyìí ni ó gbé aṣọ ohun báyìí báyìí ẹni báyìí ni ó kó àwọn aago ẹni báyìí ni ó kó àbẹ́ẹ̀ rí bàbá tọ́gbọ́n bí bàbá tọ́gbọ̀ tọ́gbọ̀ ju gbogbo nǹkan lọ báwo ló ti ṣe fẹ́ pin tó pin dọ́gba báwo ló ti fẹ́ ṣe tó ní sábòsí tí wọ́n mọ̀ bí wọ́n lọ́kọ̀ọ́kọ́ kú ni àbáwọn ní ọ̀kọ̀ọ̀kọ́ kú lẹ́yìn wọn àgbà náà òní nìkan láago òní kó bàtà nìkan ewu lọ́jọ́ra wọn wọn fún ní nǹkan kan tó ọmọ abú ni gbọ́dọ̀ ń wò ọmọ àlè ni ọmọ rẹ fún ní kan bóòlù ẹ ti ṣe ṣe tó bá ti yàwó méjì ọlẹ́nìkan wọ́n fún nílé méjì mọ́tò méjì nínú àwọn ilẹ̀ tó ní wọ́n tún fún nílẹ̀ méjì ẹnìkan wọ́n fún ní fúláàtì ẹyọkan wọ́n sì gbọ́dọ̀ fún jù bẹ́ẹ̀ lọ abẹ́rẹ́ rí bàbá tí ń ṣe dọ́gba bí ọlábòsì báwo leléyìí ṣe jẹ́yàwó tẹ́lẹ̀ yọ̀ jẹ́yàwó òní fúláàtì kan ni wọ́n fẹ́ léyìí àmì eléyìí ilé méjì odidi ilé méjì ilẹ̀ méjì mọ́tò méjì àmẹ́lẹ́ fúláàtì ẹyọ kan ẹ sì máa pé fúláàtì ẹyọ kan ó bẹ̀rẹ̀ látòrí yàrá kan ilé ìwẹ̀ kan kíchìn kan tí ò ní rondo ọwọ́ á ní kí wọ́n fẹ́lẹ̀ lódìdí ilé méjì ilẹ̀ méjì mọ́tò méjì àbòsí ni wọ́n ń pè lẹ́yìn olú ọ̀bẹ ọ ọba àlọ́gbọ́n ọba sì gbọ́ olú ọ̀bẹ ọ pé wọ́n ló pin ogun rẹ̀ olúwa ti pin kalẹ̀ kódà tí yẹn bá ní má jù bẹ́ẹ̀ lọ. èèyàn lè pín ogún rẹ kalẹ nílànà ti Allahu náà kéèyàn tó kú ó tó torí pé ọ̀mọ́ta ni ó kù lẹ́yìn rẹ̀ torí di eléyìí ọkàn lè dá márùn o ti kọ́ àwọn ọmọ rẹ bó wọn ṣe pín ogún nílànà lẹ́yìn ìgbà tó ma torí púpọ̀ náà àti ọmọ sọ pé àwọn fẹ́ bá pín ogún olódo lásán ni wọn wọn mọ kankan gbogbo fún yín ni èyí tá a bá kú tó bá dáa má dùn wá ńlá dáa rè èyí tó sì kù díẹ̀ káàtó àforíjìn rẹ̀ là ń tọrọ ṣé ńgbà tẹ́ ẹ̀ máa ń parọ́ wọn ní kẹ́ ẹ rọ́ọ̀lù torí ẹ̀ ni wọ́n sọ pé nínú màṣẹ̀rí àyè ìmọ̀ yẹn ń bẹ nínú mà tó le jù débi wípé wọ́n lá lè rí nígbẹ̀yìn ayé kéèyàn gọ́ọ̀n wọ́n sì yapa nípa ogún kan bó láti pín kí wọ́n sì má rẹ̀ ní bá yanjú ẹ̀ níbi tó le dé lọ́wọ́ gbogbo akọ́kíó akọ́kíó kò túmọ̀ sí pé ọmọ tí wọ́n pè ń kí o tán ọwọ́ àwọn ọba tó ọmọ náà ní kò dúró ń bẹ̀. wọ́n wá pè ọ̀pẹ wá bá wa pín ogún ẹ má sọ àdálù o ẹ má bàjẹ́ o. lẹ́yìn ìgbà tá a wà ní 1983 sí 87 ní gbogbo kútọ́nu kò sẹ́ni tó ọmọ ogún pín àfààfà wa. tó bá gbé lọ tó bá gbé bọ̀dọ̀ àfààfà yìí ni wọ́n gbé wa. ó túmọ̀ sí pé kì í sì mà tọrọ àwọn tó sì ní máa pọ̀ lù yẹn tó bẹ́ẹ̀ náà làwọn ìlú pípọ̀ èyí tó túmọ̀ sí wípé ẹni tó bá máa ń pa rẹ̀ ní kẹ́ lọ gbé fún ọ tó bá bá yín dabarú rẹ̀ àti pé afẹ́ túnṣe kò ní rọrùn o lórí ẹni tó ti gbowó sọ́wọ́ ẹ wá ní ìdápadà afẹ́ túnṣe sẹ́yìn ó kò kalẹ̀. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.